أنفسنا أعمالنا إنه من يهديه الله فلا له ومن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد الحمد لله الذي بنعمته تتم الصالحات الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ثم أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها كما قال الإمام الببهاري رحمه الله والضلالة وأهلها, وأهلها في النار نعوذ بالله من, من النار ونعوذ بالله من كل عمل يقربنا إلى النار نعم adúpẹ́ ah, fún ọlọ́run bẹ́ẹ̀ la tọrọ ìkẹ́ àti ìgbè fún alẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ọ̀sẹ̀ tí ó bí ta bá hadithi inú tíra àfáwà imam al-Maqdisi مفسرة عمدة الأحكام من كلام خير الأنام باب تالي ولباب سجود السهو يبقى تاكي صلاة العصر تا وصفوا في بابا تاكي موضوع هو kí gbogbo wa ká fara ká gbìyànjú ká pèsè àwọn àtàìlì àwọn àbẹ́rẹ́ èyí tó so máa sùjúdù sáhàwò wọn gẹ́gẹ́ bí ṣe wa akọ́kọ́ kà nínú wọn síra ẹ̀nà àwọn àárí tí a fà wa ìmọ̀sílẹ̀ tí wọ́n kọ́ tàmójáde láti mọ̀tàbọ̀ àlẹ́ òun ìgbà البخاري ومسلم فالحديث الأول عن محمد بن سيرين عن أبي هريرة رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وآله وسلم إحدى صلاتي العشي قال ابن سيرين سماها أبو هريرة ولكن نسيت أنا قال فصلى بلا ركعتين ثم سلم فقام إلى خشبة معروفة في المسجد فاتكأ عليها كأنه غربان ووضع يده اليمنى على اليسرى وشبك بين أصابعه وخرجت السرعان من أبواب المسجد فقالوا قصرت الصلاة وفي القوم أبي بكر أبو بكر وعمر فهابا أن يكلماه وفي القوم رجل في يديه طول يقال له ذو اليدين قال يا رسول الله أنسيت أم خسرت الصلاة قال لم أنس ولم تخسر فقال أكما يقول ذو اليدين قالوا نعم فتقدم فصلى ما ترك ثم سلم ثم كبر وسجد مثل سجوده أو أكوى ثم رفع رأسه فكبر ثم كبر وسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه وكبر فربما سألوه ثم سلم قال فنبئت فنبئت أن عمران بن حسين قال ثم سلم العشي ما بين زوال الشمس إلى غروبها قال الله تعالى وسبح بحمد ربك بالعشي والإبكار والحديث الثاني في الباب هو الحديث الأخير في الباب فيما كتبه الإمام المقدسي عن عبد الله بن بحينة وكان من أصحاب النبي صلى الله عليه وآله وسلم أن النبي صلى الله عليه وآله وسلم صلى بهم الظهر فقام في الركعتين الأوليين ولم يجلس فقام الناس معه حتى إذا قضى الصلاة وانتظر الناس تسليمه كبر وهو جالس فسجد سجدتين قبل أن يسلم ثم سلم والحديث فيما رواه الإمام البخاري ومسلم باب سجود السهو سجود جمع سجدة وني فرق له وهذا أمر مطلوب لدينا أمر الله به فقال عز من قائل سبحانه واركعوا مع الراكعين قال المفسرون أي صلوا مع المفسرين وقد كان النبي صلى الله عليه وآله وسلم يستعمل هذه الكلمة فيما يخص الصلاة بأكملها النبي أمان له أسمى له لفظ السجد من ó ní pé ìkánú àwọn sàhábà wọ́n ní anábì ala uridu musahabataka fil janna ana uridu musahabataka fil janna anábì sallallahu alaihi wa sallam mo fẹ́ wà pẹ̀lú ẹ̀ nínú àlùjànnà anábì ni أعني على نفسك بكثرة السجود أعني على نفسك ìkẹ́fà ti sójú owó yọ́rọ̀ ṣùgbọ́n kankan èmi náà retí lọ́dọ̀ rẹ̀ ìkẹ́fà ti sójú owó máa jẹ́ kí sẹ́jídà rẹ̀ ìforúbalẹ̀ rẹ̀ jọ pọ̀ máa kí n pọ̀ pọ̀lọ̀ yáàni máa ṣe àwọn salawat al-khams al-mafruḍa thumma zikr ọmọ kírun ó lé ẹgbẹ́ òkè ọ̀tún wọn ṣàlékún ewọ́ owó àwọn èyí tí a ń pè ní àwọn arúgbẹ́ ẹgbẹ́ fọ́rù nínú ẹ̀ èyí táǹkí táǹpè ní àwọn rọwáàtì àwọn èyí táǹkí lẹ́yìn àwọn àwọn tó ẹgbẹ́kọ̀ jẹ́ àsìkò galọ́bà

النهي من رسول صلى الله عليه وسلم قربان صلى الله عليه وسلم أوقع يا كمال الدولة طلب العلم على نفسك بكثرة السجود كيف سجدت وما شيبه بمعنى أكثر من الصلوات ومن هذه الصلاة صلاة غير مطلوبة يكي ركوع طالما كي إنما أنا يجي láyé tọ́lọ̀ bá ṣe rọrùn fún kí ìrún jẹ́ tí ó máa wù ẹ̀fẹ́ náà ní orí pé ìtókù náà ní gbogbo wà lùjẹ́nà náà torí pé ẹni tí wà ní wà lùjẹ́nà tí wọ́n sọ níjọ́ ọ̀gbọ̀dẹ̀ kìíyàmù عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ẹ̀bá sọ fáwọn kèbèrè àwọn mọ̀ṣìmú kí ló yẹ tẹ́ wọn náà bọ́lọ̀ ti sọ nínú sọ́wọ́sọ mọ̀dẹ́sì wọn ni lẹ́mìnàkùnrin ẹni pẹ̀lú wọn ní ti dárúkọ nǹkan mi àwọn ìkírun ilé ibi ni a pé lìsọ́lá ti àmìyà kẹfíọ̀ wà hàmùwà ànàjá bìnrin náà àwọn alábẹ́ fún tọ́lọ́mbá jẹ́ àríkí mójú tó dáadáa èyí tó wá tójú ń bẹ́ẹ̀ òní pé yọ́ yẹ̀yẹ̀ kò nínú náà وفيه أيضا التحقيق أبي تحقيق الجنة أتوني بكوي إيان مشوق هو الجنة فريارة النبي صلى الله عليه وسلم أعني على نفسك بكثرة السجود ما قال الله السجدة والسجود سجدة جاء كلمة يوكا فأبو جامع جاء السجود قال له ama نبي باي ìtumọ̀ ẹ̀ gangan lómi ìmá forí kalẹ̀ ama sojúdù síbí báyìí والسهو عند علماء يقولون النسيان أو ترك شيء من غير علم كيف قال لا لا يكون من قال أبا بني olóòrè pé wọn à sọ pé sùjúùdù nìsíà tí gbọ́lọ́dọ̀ àfàrí tọ́wọ́ pé nẹ́sìyà kò mí ní pé èyàn gbàgbé nǹkan nìkan nígbà mí ní ẹ̀rọ bí nǹkan lẹ́wà ní nẹ́sìyà ọlọ́run bá sọ fún ọlọ́run sọ nínú sọ́rọ̀ à ó ní kìbìrì ọwọ́ ọmọ bá sọ̀rọ̀ رب لما اشدني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها بمعنى تركتها عابدا تركتها صدق من نسيا بمعنى إرجو صوت جود نسيان ماذا قالوا جود سهو سيكون نسيا لبيني كيف في kọ́ ọmọ ọmọ ṣe ọlọ́lọ́rin ló gbé wọn máa káàrà ọkùn kànáfíyà كذلك تلك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك يوم تترك بعد في ونالك وما جاء لني تربكي اليوم نسي هنا بمعنى ترك وفي لكش أما نسي أنبا مين ولمين في أنبا مين ووارد أيضا في القرآن فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذا وينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أرتبت وجهك ẹ̀tìmáàlì ń bẹ fún èyàn máa wo bí ìyàkọ̀ ẹ̀yẹn bá ṣe rí láti tù ní o lè dí tí wọ́n sọ pé o wá ṣe ọ̀ntẹ́jìdímá aláàánà máa rọ̀ àìsàwò wọ́sọ̀wọ́bí máa nà nínú àwọn arún mọ́sálà ọ̀gbọ́dọ̀ pé tí ẹ máa lè mẹ́rin راينا صواب يحتمل الخطا وراي غيرنا خطا يحتمل الصواب الامام الصوباني امام الشافعي قال وجبك اواني واني كلمه هو مشهوره ابن توابري صواب يحتمل الخطا inú ìgbékùnlé rọ́ndì o ṣùgbọ́n lọ́dọ̀ wà ní tààrí mọ́ra jù wọ̀rọ̀ ayọ̀kọ́ ìrìnà pòsíṣẹ̀ ẹlòmíì mọ́sàbò ẹlòmíì lọ́dọ̀ wa kọ́tọ̀ mistake ni oran ṣùgbọ́n ìyàtẹ́mìlú sọ̀wà ó lè padà ráì àwọn ẹlòmíì máa ń rò pé ìmáàmù ṣáàbì ń gbéraga ṣùgbọ́n wọ́n lọ́ ìgbéyẹ̀dẹ̀ ìṣìlẹ̀ sí lọ́ọ̀dì jẹ́ èyí tánàbí bá sọ pé méjèèjì ló ráìtì nígbà náà kò sí dáòtú mẹ́ ṣùgbọ́n kankan tánàbí bá tí ò bá ti clear táàmàdájọ́ àbánàbí sọ pé lè lọ ráìtì kí èèyàn tó wá nídà kejì ráìtì wọ́n ní mistake ròyìn ròyìn lọ ọmọ mi sin náà ni dáòtú lọ ọmọ mi náà àpèjúwe lálọ́ àlá gẹ́gẹ́ bí ìmáàmù yìí ti rí ìmáàmù kejì nígbà lálọ́ àlá ṣé méjèèjì máa ráìtì gbà kan náà nítorí ẹ̀ èyí tó kò dò jẹ́ kí wọ́n ti tọ́kàn ó ní pé kò lálùwàlá tó gbàgbọ́ ẹ̀ náà ni tó bá tún ti lè ló lálùwàlá sí pé ìdí mọ́mú yẹn náà dẹ̀ sọ ráìtì o ìjìmá ọ̀nà kan ìbáyìn nǹkan méjì ló ń takora wọn ìwé iṣẹ́ sí lọ́wọ́ báyìí kí ẹ máa sọ pé àwọn akẹ̀bẹ̀rí àwọn náà àwọn lè wà lùjẹ́ kú sí lọ nìyẹn tó gbé kò tí ń dá òkú Qur'an nítorí ẹ̀ ni mo ń sọ pé èyí tó bẹ̀tẹ̀ múlẹ̀ lọ́dọ̀ tí wà lélẹ̀ gbẹ̀yìn omi gbẹ̀ká máa ṣàlàyé ìtẹ́lò tí lórí sábà ní ibi tá à ń sọ̀rọ̀ ní pé tí ìdìmáàlì bá ti wà fún ọ̀rọ̀ ó yàtọ̀ sí ìjọba sí ìdìmáàlì tí ìdìmáàlì bá ti wà fún bí kí opinion méjì wà tí méjèèjì ṣe ráì ó lè fọ́ọ̀sì kan a máa tí wọ́n ti pé òkè lọ́gbọ̀dọ̀ ráìtò náà ló kó dúró lé sọ ìmáàmù Ṣáfi'í fọlọ́wọ́sàbà kẹ ọ̀rọ̀ tó máa ń sọ yẹn ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n nídìí tó yẹ tí ní mọ́sáàbù mi tó yàtọ̀ sí mọ́sáàbù òun ni kó ń gbàgbọ́ pé tí mú bẹ̀ rọ́ǹdì ráìtì o torí pé ìṣe àádìlà wọn ṣùgbọ́n èyí olóyè bá sọ pé ọmọ ẹgbẹ́ mọ́sáàbù máa lè kí n tó orí lílé láti ṣáàbì ẹ̀yà àtọ̀ sẹ́mi tókù tó bá ti gbà pé ń tó Imam Malik rí yẹn ara kí ni ìgbìyànjú tó ń tó ní láti ṣe ó fi ilẹ̀ fún ọsọ pé òkè ká máa kọ́ ara máa lè ọ̀nà ló ń pa ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó tí ìtìmáàlì bá ti wà fún nǹkan níbi tá a bá ti nídìí ìtìmáàlì ọ̀ gbọ́dọ̀ mú ẹni ìtìmáàlì wa ọ̀ confuse àwọn yẹn ní ọ̀gbẹ́gbọ́ yẹn tó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ tí ò yẹ kí o lo àìsímáàlì fún tó bá ti lọ ń lo ìgbẹ́ bí àṣìgbọ́ àbí àríbámi ilé wa àwọn èèyàn onímọ̀ ìsáfìsì náà kọ́dá ròyìnrò ilé wọ ẹlòmí lọ́kàn báyìí ibi tá a kàtún gbọ́dọ̀ wà ní pé ó bá wọn wọn yìí ṣe nífẹ̀ẹ́ àwọn tá a ń dárúkọ wọn yìí ṣe nífẹ̀ẹ́ wàá mi bí ogun tábárí náà lọ́ráìtì فنسي قل مين ترك يجب يرى يعيش لأنه سورة كده سورة الكهف الله بس وما كان ربك نسيا الله هو يبقى أما السهو بمعنى النسيان من غير علم كي يبقى بينك لا يجب أن تركم يروي ليه قل الشلة سمي عتيه tọ́lọ̀wò níbi àjọ alẹ́ lórí torí bá nàbí ti bẹ̀ lọ ọlọ́run ti ti sáà ní ti ọ̀bánà aláàtọ̀ àhídínà iná sínà ọ̀tọ̀ nìsíánù ilé ìkéèṣe nìsíánù kèbèrè tọ́kìníà àbí ẹ̀rọ tó يعفى عن أمتي ما نسي ما نسي أو نسي wọ́n ti mójú kó ojú ọ̀mí ọlọ́run ti mójú kó máa nà sí ìtọ́wà gbàgbé níbo bí wọ́n máa súnkiri hu alẹ́ yìí àbí tí wọ́n bá fọ́ sí rẹ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀ náà lálàyé kìí ṣe kí wọ́n náà gba nàìjíríà lọ fọ́ sí wa sí nàìjíríà fọ́ sí rẹ̀ yàgò ọlọ́run àtọ̀rọ̀rọ̀ tuntun kan dáró rẹ̀ ṣe kọ́ ìtẹ́ ń pín dọ̀rọ̀rọ̀ àbájẹ́ ẹ̀fẹ́ ìfìrúgbọ̀n àwọn wọ́n bẹ̀rẹ̀ náà ni àwọn ẹgbẹ́ bí àlùwákẹ́ àìní bá dúgbò ti rí lọ́fà rárá ọ̀ ìdí wọn lé olùlọ́fà kìí ṣe àdúgbò àbá akílé tó kírun bá dúgbò ti rí lọ́fà ọ̀bẹ̀ ṣe láọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ jẹ́ ọ̀kọ̀ rẹ̀ sí a ń máa ń tẹ́ pé kò bó ti ṣe àdúgbò ṣe ń tọ́ sí tọ́lọ̀ nígbà yẹn tínú rẹ̀ ò sì dùn sí eré ìrànà ìmójúkó bẹ́ẹ̀ اللهم باني من أعوذ بالله من الشيطان الرجيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح للكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صراط أحد ọlọ́run ní ẹni bọ́ bá ṣe kèbèrè lẹ́yìn tí ó ti gbọ́ ọlọ́run bá gbọ́ yàtọ̀ sẹ́ni tán fọ́ọ̀sì o ẹ̀yọ́ náà ti yẹ kúrò ọlẹ́mẹ̀ni tó bá ti ṣe kèfèrí lẹ́yìn tọ́pọ̀ ọlọ́run bá kọ́ àlẹ́yìn ọgbọ̀gbọ̀n mi nà lọ́ ọlọ́run ti bínú sí wọn wọ̀lọ́hùn àzáàbù náà rí ìnìyà tó tún bí ni wọ́n jẹ níwájú ọlọ́run ọlọ́run ti kílé ìkànnì sí wọn. tóbi náà lọ gbàmílágbé rẹ̀ ah wọ́n sọ bẹ́ẹ̀ àìlẹ́kọ́ nìyẹn àìlẹ́kọ̀ọ́ kódà kò ní ìpínlẹ̀ wọn tó mọ́sáàbù alùsùnà ìka mọ́sáàbù alùsùnà ẹ̀kọ́ mbẹ́mbẹ́ mọ́sáàbù yẹn tó wọn mọ́sáàbù ẹ̀kọ́ ìjọba ìyẹn gan kí n máa ti àbùsọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́n nìyẹn. torí dínà nígbà tí ọmọ tó ń tẹ̀lé anábì Mùsá gbàgbé ẹja táwọn bí tí anábì Mùsá nígbà àti náà ọ̀dá àná làbàdàkí a máa ti gbàgbé àtọ́jú ibi ti pawájú lórí johnny ní ẹ̀bá ń travel ló ń wá ìmọ̀ lọ ọba lóun ò fẹ́ rí yàní àwọn àwa ẹ̀kọ́ sẹ́fẹ̀ àwọn ọ̀fẹ́ rí àwọn wàhálà lórí journey to ń ṣe irú ẹni bí ò ní nímọ̀ mọ́ Bukhari fèsì rẹ̀ tàtẹ̀mọ́ sọ mọ́ Bukhari alábì Musa ni tóró náà lọ ń lékún ìmọ̀ ní lórí tọ́lọ́ ọba kan aláṣẹ onígbà ìyìn ó farabalẹ̀ fún ìgbà mí ọrùn jẹ ìgbà mí ò ní oorun jẹ imam ahmed ìkánú àwọn eh, eh, kọ̀rọ̀nà rẹ àwọn tí wọ́n jọ wá mọ̀nà onímọ̀ muhammad tí bí bá pa á délé bùkà yìí tọrọ a máa ta ṣòkòtò ibi ní ṣòkòtò ìta là ń pé bá tó ń àwọn kan báyẹn torí bèèjì kó ṣe kí ni ó tọrọ lọ tọrọ bá ti rí ẹlòmí ilé wá síwájú rẹ̀ kó wá tàǹkà kékeré ọwọ́ bá ẹni yìí ní ìdìrànlọ́wọ́ ni ó kẹ́ẹ̀dọ́gbọ́n tàǹkà yìí wọ́n wá fún jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá wà lọ́wọ́ ti rẹ̀ ẹjá bó ti dá sí mọ̀ ọmọ kánà rọ́bùnká ìyẹn ò gbọ́dọ̀ fi gbígbàgbé ròyìn ọlọ́ fún ìgbà tí ànábì Mùsá bẹ̀rẹ̀ lọ́wọ́ mẹ́ قولي ويا بابا قنجة وني أرأيت إذا وين إلى الصخرة فإني نسيت الحوت مبعد بي أجعل وما أنسانيه إلا الشيطان أنا أذكر شيطان لجن بابو أهين ṣùgbọ́n kí ẹwà máa sọ bọ́lọ̀ lọ́jọ́ ń gbàgbé ẹlòmí ibi tí mẹ́ni rẹ̀ ti máa ń kọjá ní ìtòfà táwọn àkànṣe sọ́dọ̀ wọ́n sọ pé kò sí kádàrá ní àwọn kọ̀dàríyà torí pé àwọn gbà pé ṣe bẹ́ẹ̀ lé kádàrá wà kò sí tó ṣẹlẹ̀ tọ́lọ̀ ọba ò jẹ́ kó ṣẹlẹ̀ lọ́wọ́ ara tiẹ̀ ẹgbẹ́ ẹ̀ ẹ̀ sọ náà ló ní ó kí fẹ́ fi sí látara bẹ́ẹ̀ àwọn ìgbà tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ kí wà fi tó bá ṣe bẹ̀rẹ̀ sí ní ronú irú àwọn tíṣẹ̀ tọ́nà ọmọ gbé kò lè pààyàn àbí kọ́lọ̀ mẹ́jù ṣùgbọ́n wọ́n pààyàn òfin ọlọ́run pẹ̀mbẹ́ pípààyàn ò lè rọrùn àbí bẹ́ẹ̀ pé ọlọ́run bá ọfà ṣe torí pé kò sí pípààyàn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ tó rọ́lọ́run fún lọ́pṣọ̀n mi náà ìdánpè ní kádàrá òdìbá rẹ̀ àìlù ọlọ́run mẹ́sì ó sì yàn dá kọ́ bó ثم كان ربك نسيا ثم السهر نجاج مثلا يفهم النبي صلى الله عليه وسلم ونع العينان من كديثي ونع العينان وكاو سه العينان وكاء السهر فإذا نامت العينان وجب الوضوء ní ìrántí lásòsọ gbẹ̀yìn anábì sallallahu alaihi wasallam ó ní ojú méjèèjì ó jẹ́ gẹ́gẹ́ bí tí ń sọ ihò gbàgbé àbá máa tó àṣẹ́wò bìdónìlwà wọn máa tú ní gbàgbé àbí kan tú ní ihò enoch tí yàn bá lajúlẹ̀ yóò lè mọ̀ bó yà só ẹgbẹ́ mọ́dé yàn bá ti sùn lọ oríṣẹ́gí ni

أنفق على العينان وكاء الساعة فإذا نامت العينان وجب الوضوء حديث بن سمولين ما باني وموجاد وانين آه، غاية المرام نجد تخريج الحلال والحرام بكناني تعليق ونوري آه، ترى إمام سيد سابقي آه، نعم تسعى صدق تمام المنة بارك الله فيك وقويبا يعني تو حديث بفر سمونا تو السهو ومن يبقى والسهو أفاني باب سجود السهو eléyìí ni báàbù tó sọ̀rọ̀ nípa ìforíkalẹ̀ látara ìgbàgbé níjẹ̀ ìjọmọ̀ ṣàlàyé máa pé àtàhàwò méjì nípa ti ìrun méjì àtàhàwò fi sọ̀lá والسهو عن الصلاة السهو في الصلاة والسهو عن الصلاة السهو في الصلاة ìgbàgbé lórí irun àti ìgbàgbé nípa àrùn àtàrù ìsọ̀lá kí ẹ máa kírun kọ́gbà sí rẹ̀ eléyìí wọn lọ́tọ́ sí problem ní wọn lórí amma asáhùwà ẹni sọ̀lá eléyìí máa ń kó yàjẹ̀ ìwájú ọlọ́run wàdàlílù kọ́lù sùhánà wailun fawailun lilmusalli alladina hum an salatihi ọlọ́run ní ìgbé kó wọn bá wọn kírun kírun kátàlá wọn kírun àwọn bẹ́ẹ̀ wọn kírun tó sọ wọn gbàgbé wọn pa a máa sáhùn òṣìṣọ́lá kí wọ́n bá gbé àwọn abìkan lórí wọn ilé ìsú a máa ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ táyà sánàbí sallallahu alaihi wasallam àwọn afọ́hùn kékeré tọ́lọ̀ ìjọ ṣẹlẹ̀ sánàbí ọmọ òjìgì náà إنما أنا بشر مثلكم يوحى إن تي أرسل سنبي ونبيان وما سمي الإنسان إلا لمثله ولا القلب إلا أنه يتقلب وما سمي الإنسان إلا لمثله ولا القلب إلا أنه يتقلب أما الإنسان لأنه ينسى تبي من بابنا نجيب الإنسان أما القلب لأنه يتقلب من الخيرات إلى الشرائع wèlé ṣòro èèyàn in tó ṣe ń jẹ́yàn ní pé ọmọ ń gbà tó ambal kan in tó ṣe ń pọkàn lọ́kàn ní pé ọba ń ro dáadáa ló dúró kejì ẹ̀ẹ́rì yẹn tó jókòó yìí ọkàn rẹ̀ náà ni wọ́n máa ṣí láti kan وفيه قوله سبحانه صلى الله عليه وسلم يا مقلب القلوب ثبت قلبي على دينك سبحانه yẹn tó gbọdọ̀ máa bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́rọ̀ mẹ́tí mẹ́rin orúkọ wọn lórí. so nìyẹn ìjọba èèyàn bẹ́ndé a máa ibi ìsìánu yẹn èyí tí yọ mú yẹn ṣe tán ọlọ́run ní gbogbo rẹ̀ ṣùgbọ́n tí ìsìánu ló pé mìngẹ́bì àìmọ̀ ní gẹ̀ẹ́jì pé ṣe nígbà náà ọlọ́run mú yìí kò wàhádà náà lè sọ́dà nìyí ilé ìlànà Ama ń ma lórí rùn ìdíkejì táwọn afá mú wá tó fi ṣẹlẹ̀ ní pé tabati ẹ̀lọ́lọ́wọ́n bá ṣọ́ ànábì níbi wáyé tí ò a rírò kí o bọ́ọ̀ láti fẹ́ ma gbogbo àwọn ẹni tí wọ́n ti scribe ọ̀rọ̀ gbígbàgbé lórí rẹ̀ wọ́n ju ìbánẹ́bí ṣe ṣẹlẹ̀ kódà kíkí ní sí náà ó gbọ́dọ̀ máa ń dùn méjèèjì ayá díẹ̀ kò sí èyí tó dá kúrò níbi ìmọ̀ wa níbi ìmọ̀ ẹ̀sìn tí ẹ bá ti ń gbàgbé jù àjìnà tó wáyé pé ìròyìn jẹ ni pé ìgbàgbé ni àjìnà torí pé ó bá ti ń gbàgbé jù èyí tó fẹsẹ̀ múlẹ̀ náà a máa fún gbàgbé díẹ̀ díẹ̀ díẹ̀ kò sáburú bẹ́ẹ̀ kò lè bàtọ́ àwọn àbá عدل ثابت عنه ومنطق من الدين كما تذكر في هذا الحديث الذي نحن في صدده محمد بن سيرين مولى أبي هريرة رضي الله عنه محمد بن سيرين كانوا أوان سلفين هنا أوان تابعين ثقل هنا أنتم إمام أبو هريرة تنبع لدادا تمشي بويره gẹ́gẹ́ bí anẹ́tìsẹ́fà ní Muhammad sọ̀rọ̀ àdìsọ́lá ànábì ojú sọ̀rọ̀ kan àgbẹ̀gbẹ̀ anẹ́tìwá àbúrẹ́ra mọ̀kọ́ ìbọn anẹ́tìní àkọ́kọ́ náà bá nábì lò fòtẹ́yẹ tọ́mbà gẹ́gẹ́ bí àbúrẹ́ra wà ní sọ̀rọ̀ kan àgbẹ̀gbẹ̀ màrí Muhammad mọ̀ kọ́nà bá àdìsẹ́yẹwà tó èyí lè gbàgbé bọ̀ tó bá ti pé gbígbàgbé rẹ̀ ojú mímọ̀ lọ àbí àárín bíi forty gbàgbé rẹ̀ ẹ̀rọ ọmọ abàyàn láti lọ kọ́ ìmọ̀ yẹn torí pé ìdí ọgbà gbígbà ní ìpele dàgbàrú olóyè ìbátọ́ ẹ fún ọmọ fáwọn afá mi lè kàn pọ̀rọ̀ lẹ́nu ẹjá bọ́ síbi àdìsí عن محمد بن سيرين عن أبي هريرة رضي الله عنه látọ̀dọ̀ muhammad kìfìrí àtọ̀rọ̀ wọn ní ti pé afá tàbíyí ni bákan náà nínú àwọn tí wọ́n bá àbú rírà lò dáadáa wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ عن سعيد عن أبي هريرة رضي الله عنه قال صلى بنا رسول الله إلى صلاتي العشي النبي صلى الله عليه وسلم àsìkò rọ̀lẹ́ owó àmà bá àdà zawal afá àti túnmẹ̀ máa bẹ́yìn zawal shams ila ghurubiha ìran tí ó ń júwe máa bẹ́yìn zawal shams tọ́tọ́rùn bá ti yẹ àṣíyì ti yọjú ni tí ń tọ́rùn fi torí pé èyí fi wọ̀ ẹ burúkú náà ọlọ́wọ́ bá ní kọ́bla tòló ìṣẹ́msí wọ kọ́bla òró bí ha wọ́n àná ilé ìfọ̀sọ́bẹ̀ wà fọ́rọ́ nàhálì àlàkàtàbọ̀ ọlọ́wọ́ aláwọ̀ àti pẹ̀lú فقبل غروب الشمس هو العشي ولا باجي منجيا ipe ìgbà wo ni mo ń ṣe àkàrù màtá ana àpọ̀rọ̀ ilé kan màtá ìgbà wo ni mo ń ṣe àkàrù màtá قبل غروب الشمس بدليل أما أوات قبي وجبنا من أجلين مبي وهذا محل النزاع عند العلماء ما قبل هذه الليلة ممكن أنت تريد تذكر الله باش أذكار بعد المغرب وبعد العصر مباشرة وأنت تقول هذه الليلة القابلة أقول يا جوان أمسينا وأمسى الملك الله ويزودني الليل لينه يقول لي أنت باشي وهذا يعني أنك يلزمك أن تكون إن لم تكن بالليل يلزمك أن تكون قريب من الليل إذا أعطاني المسجد لما أشياء على كل حال بنفس القرآن نحن نعبد الله بما قبل غروب الشمس إذا الامتنان بما قبل غروب الشمس في نفس القرآن لماذا؟ قال الله تعالى قبل قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل أقول إما شفتار مساء أذكرون طول أوافق أفضل كي صنع كلوان القرآن بيونا بمري الله تدافق قبل غروب الشمس ilé ìdí yíra pé àtìkò yẹn ló fi lọ́lá ẹbá wọn tó rọ́tù ilé wọn lágàtà yẹn tó rọ́tù fọ́ ha bákan náà tẹ́ẹ̀bá wo lẹ́yìn zaria ẹ̀bá bẹ́ẹ̀ ibi tó ẹ̀bá bẹ́ẹ̀ bákan náà ní ọwọ́ zumaru alẹ́ ẹ̀bá bẹ́ẹ̀ wọ́n kété ìpínlẹ̀ kọ́ra àmì ààyè kọ́ra èyí tó ń tọ́ka sí pé àtìkò yẹn ló fi jáde. إحدى صلاتي العشي أتكو lẹ́yìn tí òòrùn ti yẹ látàrí qala muhammad ibn sirin sàmáhà abu huraira walakin nasitu an irú eléyìí ní ti nìsíyàn sẹ́gbẹ̀ yẹ tó wù kìí ṣe nìsíyàn sẹ́gbẹ̀ àáfi wá ká ẹ̀ báyìí torí kò ní ó ní wíwà gbé orúkọ ìrún yẹn méjèèjì bóyá lórí bóyá kódà irú tó ṣe respect lọ́dún jẹ́ ó gbọ́dọ̀ ronú kó wá fíìmù jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tẹ́ ẹ̀rẹ́ àpò nàbí ìlú fẹ́ sọ̀rọ̀ lé lórí wọn ló farú béèrè tábà kan béèrè ní ìjẹ́ ìjọ mọ́dáwò tọ́wọ́ bá ti máa yára bílẹ̀ ṣùgbọ́n tó bá ní dárájà dárájà èyí ọwọ́ ma bọ́ sí kọlu imam shafi'i ra'ayuna sawabun yahtamilu al-khata èyí tí mo sọ ìlú bí ìdàrúkọ́ra jù ó sì lè má ra yìí so kíyàn sọ̀rọ̀ yẹn nínú tí yọ́ jẹ́ kíkó yẹ tó dá tó wájú ọlọ́run tí yàn bá mọ̀ gánà gbọ́dọ̀ wọn mọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí àtúntìkà tó wájú pé tá a bá bẹ́ àdìsí ní gbogbo bó ṣe wà nílẹ̀ àṣẹ ṣùgbọ́n àwọn eléyìí ṣì nínú àwọn kẹrìmà ànábì sallallahu alaihi wasallam wọ́n jú iṣẹ́ ànábì nùrùfẹ́ máa ń látara bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni yóò ti ha walakin nasitu ana qala fasalla bina rak'atayn náà ọ̀sálẹ́mà mẹ́rin ìwọ́n méjìlá náà فقام إلى خشبة معروضة في المسجد قال بذكير ركع بك إيسا على الدوس بيجيك إنه مثلا بيجيك إيش يجيك الخشبة إذا تجد بيا دو تدادو طورتي تيبانيسي فاتكأ عليها كأنه غفار Imam Ibn Uthaymeen rahmatullahi alayhi wọ́n ní ọ̀rọ̀ yìí pé anábì rẹ́sì lé igi yẹn gẹ́gẹ́ bí ẹni tí ń bínú ọwọ́ júwe bánàbí ti bana wọ́n sọ àyẹ́dà al-yumna ala al-yusra kéèyàn dúró lórí igi yẹn ó gbé ọwọ́ rẹ̀ ọ̀tún lórí òsì ó bá ní ìsù ìkẹ́ lé igi وضع يده اليمنى على اليسرى وشبك بين أصابعه وتدونا لو تبعت ديني شوه باي كده يقول لي كده صوبنا شبك نبي فهو يقوم شبكة بني يبارك الله bí gbé ẹ̀fẹ́ rọ́kà ẹbá ráwọn ẹ̀kan máa ó bá di ọwọ́ papọ̀ báyìí ó bá ti nà báyìí gbogbo ẹ̀ ní ọdún lẹ́ẹ̀kan náà sọ ẹlòmíì tí ọba sì gé gbogbo ẹ̀ lẹ́yọ̀ bàbá kò ní rí ṣe àmà tẹ̀síbí ìmọ̀ rọ́ọ̀kà wọn tó pàápàá jùlọ ìmọ̀ fọwọ́ sínú ọwọ́ tí ó lè dìde rọ́ọ̀kà ìdájọ́ rẹ̀ ni pé ọ̀dà ká tó kírun tòlúbà náà ti sọ lọ́wọ́ àìsàn làǹkọ́ àmà tẹ̀síbí nínú mọ́sálásí kèéjẹ́ wọ̀ kátó kírun lè wọ̀ tábá kírun táwọn sáfúrú torí bá nẹ́bí sallallahu alaihi wa sallam ṣe kìí tàbí sí nìkan tánà ìbá ń tàrà ayé àdíjì àdíjì ní ànábí ó ti ṣe gíní o ó ti tọ́ ọgbọ́n ọwọ́ anabi ni ọmọ ya musulmi ọmọ ya musulmi nígbàtà ní wọ́n júwe anabi al-mu'min kalbunyan yashuddu ba'duhum ba'da wa shabbaka sallallahu alaihi wa sallam bayna asabi' sáyé pé kò dáadé anabi ò ní ṣe nu masalasi láwọn afárá gòkè ihtirazan min al-makruhat ah, kálíbà sọ́rọ̀ pọ̀ nínú ما قبل الصلاة فهو مكروه وما بعده فهو جائز tabat ní mẹ́sàlásí kéèyàn wá jókòó lẹ̀wọ́ tó ti gbá kírùn kọ́ a máa sọ ọ́ báyìí àwọn àfá Shaykh Ibn Uthaymin rẹ̀ pé min alamatil inqibad min alamatil inqibad inú ẹ̀ pé inú yẹn ń bàjẹ́ nù pé yẹn ọ̀gbádùn ara rẹ̀ tẹ̀ríyàn tó jókòó fún ẹgbẹ́ tó ṣe báyìí kí ni ìdájọ́ ìrònú kan bá nínú kọ́ ẹ̀kọ́ ń ronú

ṣẹ́gbẹ́lò mi ó ti gbé ìmọ̀ọ́mù tí kò ní ẹgbẹ́lé ò lè ṣe mistake ní ayé ẹjẹ́ ń bí tí máa mọ̀ kan bá ya só lórí ìrànjọ jímọ̀ kílẹ̀ rò ah, ah. láyé ìrí máa ń kọ́ ya só lórí ìrànjọ jímọ̀ eléyìí ti pọ́sibú pé ìmáàmù kò yẹ kọ́ ya só ìmáàmù yẹ kọ́ ya só <laughs> àbí ẹ̀jẹ̀ pé ẹ̀ẹ́ tó na tí ń jẹun tó náà mú mi tó ti ń rẹ̀ lára rẹ̀ yá náà lè ṣe so irú ẹni tó wá tí ó wò fún ọkọ̀ ẹ̀ kó wá ti báwọn yẹn ti rẹ́dì pàápọ̀ mọ́ ti kọ́ yẹn kí wọ́n dàrú lọ́wọ́ ara wọn pé olóòmì jọ ṣe wọ́n ní ọláàlà pé tó láìsí ìfọ́sẹ̀rẹ̀ ni pé kí ní ń bà lẹ́bí náà ló jẹ́ ẹni tó

ẹjẹ́ ń bí ìwọ mélòó ló ń bọ̀ ọ́n jẹ́ ibi ọ̀rẹ́ rẹ tó fẹ́ràn òdì mùsùlùmí ìwọ mélòó ló ń bà ọ́n jẹ́ ibi jẹ̀lbáàbù yìí wọn kì í wọ̀ ní eyín àbí wọ́n kẹ́ rò pé kí wọ́n kàn dáa sí nìkan àti pé ìfẹ́ tó rò fún onítàwọn ará lé ní ò ní tòótọ́ ẹlòmíì lè gbé sínú ẹ̀ nílé kó sàmásí bí ẹ̀ lágálágá kó يجوك è jókòó jókòó wọ́n á ń bèèrè àṣírọ́ tó kí náà kan bí ẹlòmí ma wá ti ṣe ń ta inú ilé rẹ̀ kò máa ń rí ṣùgbẹ́ yóò fi máa ṣe gbà àṣẹ́mọ̀ pé mi ò ní bá ń sìn kí ló ń bá lè jọ ìwọ náà gbìyànjú jọ kẹ́nà ìbílẹ̀ ti máa ń bẹ̀rẹ̀ wá sí yẹn wọ́n bí máa ń ta ìwúlò wọ́n dà àwọn ẹni tó súnmọ́ wà á ń zèrè àṣẹ rọ́tà kẹ́lì àkọ́rọ̀bí àwọn tó súnmọ́ ẹ̀rẹ̀ máa fi ń bẹ̀rẹ̀ wọ́n kẹ́rọ máa ṣe ń ta àgbà ọ̀la ìgbogbo ìlú ń gbádùn wọn wọ́n náà fúra sí ara rẹ̀ bóòlù ti jẹ́ ẹlòmí ò tèèrè sọ̀rọ̀ súnmọ́ nílé wọn àwọn àní gbọ́ ó ti gbọ́ àṣepín kankan rán kan lè فاتكأ عليها أي على الخشبة كأنه غضبان ووضع يده اليمنى على اليسرى النبي قال فنجس وشبك بين أصابعه النبي صلى الله عليه وسلم صوب ونوموتك كبنوك وخرجت السرعان من أبواب المسجد عوادان كن السرعان عوادان من ساري جديد عوادان gbogbo dáwọn ti kírun dáwọn ìlú sòrò látàrí àdábì ní àlàjì ń bẹ sallallahu alaihi wa alihi wa sallam tó o dáwà rí ni wọ́n ti wẹ̀yẹ̀ kó jọ wá lójú ṣùgbọ́n rú àwọn ẹni bẹ́ẹ̀ yọ́ máa ní wọn lára àwọn ìtò yẹ wọ́n gbà ní ládá yóò fò wọ́n ti sára ẹ́nu minal masjid nígbà táwọn tí wọ́n tètè jáde mí làbọ́ wá mi masjid fọ́kọ́ọ̀lù àwọn tí wọ́n jáde náà tún bẹ̀rẹ̀ sí ìdájọ́ lè kọ́sọ̀rọ̀ ti sọ̀lá àà ah, ìran ti di méjì o ìran ti di méjì òfin kọ́lì Abubakar wa Umar ní jọ́nà tán sọ yìí Abubakar wà lórí ìjókòó Umar sí wà lórí ìjókòó fàhábà ayòkè nìmá àwọn méjèèjì haibà sanifanadi òní respect regard ní ẹ̀wà jó lórí ìrìn ìwọ̀rọ̀ regard gbogbo bá ṣe rò ma wà ń tó ń mìíràn alaykum al-abd ẹ̀lẹ́hàbẹ̀ṣí kódà wọ́n yẹ́ pẹ́ni tí wọ́n fi jọ lórí ẹrú ni ó wá jẹ́ láti Ethiopia ìsìnbọ̀ ayàdìlà náà ti sọ ẹ̀ tọ́rọ wọn lárúbáwá pọ́nra wọn lé kò bá jẹ́ láti Nàìjíríà náà wọ́n ti jọ lórí haiba ẹni tí yẹn ti ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ yẹn máa ní haiba كما كما كما هيبة لا الخشية ولا الخوف نعم كيف الخشية لأننا سبقنا القول في الخشية أنه لله سبحانه ليكبر يأتيه جميع ما تليها الفرق بين الخشية والخوف أن الخشية يوجب الطاعة والخوف يوجب الابتعاد عن المعصية سواء الخوف خوف من يجب الجواب khashiya ni yóò ما kó máa fẹ́ràn àtìmọ́ ṣe الله من عباده العلم Allaha min ibadihi al-ulama ṣùgbọ́n haiba rigad ẹ̀dàkùn súnnà tá ń ṣe yìí ọwọ́ àkámà rigada gígẹ́ rẹ̀ bíríṣì ìgbẹ́ ọgbọ́dọ̀ ó sì gbọ́dọ̀ tẹ̀ o tó bá tẹ̀ fún o ó ti ń ṣe haram ó sì lè di ṣúrùkù mẹ́ lọ bẹ́ẹ̀ ni ọ̀gbọ̀n sílẹ̀ ṣùgbọ́n ṣe gbọ́dọ̀ tẹ̀ ọba wà lọ rígẹ́ ṣùgbọ́n ní àwọn owó ẹ̀hẹ́ gílódúgbù wájú ọba rẹ̀ jọjú àmà yàtọ̀ afọ́wà amúrò ibn al èyí tánàbí sallallahu alaihi wa sallam tóró ìgbé aslama an-nasu wa amana amúrò ibn al àwọn èèyàn kọ́lẹ̀tì láàárọ̀ bu amanna kúl lam tu'minu walakin qulu aslamu àwọn èèyàn àwọn alábábá tán wọnú ẹ̀sìn ọlọ́run ní islam muslim ẹ̀ṣù jẹ́ ẹ má ti gbẹ̀rẹ̀ tí wọ́n gbà tí amúrẹ́sìn àti wọnú islam anábì ní asìlẹ̀mọ̀nà ṣùgbọ́n òun jẹ́ o àmàna di di ma ìmọ̀ràn mi ti wá dé lẹ́bù kan òun ló farọ́ àwọn béèrè tó béèrè lọ́wọ́ àdájọ́ àti ẹjú yẹn tó náà á ń bèèrè pé àdájọ́ ìta ló nífẹ̀ẹ́ jù lọ tánàbí sọ pé wá ń bí tá a bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ Aisha lẹ́yìn náà kọ́ Abubakar lẹ́yìn náà kọ́ Buhari. sọ́mọ́rọ̀ bin Aas ó ní àwọn gbóhùn nínú ẹ̀ tó súnmọ́ nàbí jùlọ ṣùgbọ́n tó bá ní kò ní describe ànábì ohun lè describe ojú rẹ̀ torí kò wò ní ojú rẹ̀ orí táwọn bá ń wò wọ́n kọ́ọ̀rù tó mọ̀ jáde respect àti regard àti haiba táwọn ní tí òkín jẹ́ká lé ojú rẹ̀ mo tún máa gán mọ́ ìrìnjú rẹ̀ bójú ẹ̀ sí haiba kì í ṣe tí wọ́n tẹ̀ bánàbì ìbánàbì lọ́kọ̀ sáàlì tàbí ọkọ̀ tí wọ́n mọ́ tẹ̀ fún mo kí describe ojú ànábì torí pé kí ni o báwọn sàábà ti ṣe nǹkan wọn máa wòye tán bá ti bí wá pé kí lè rí sọ bí ní pé ká mọ ojú àbá rẹ àti dárúkọ ti sàábà kan tàbí ẹgbẹ́ mọ́mọ́ ranjú mọ́ òbí rẹ àti dárúkọ ti ti tani ní ìsìn yọ mọ̀ wọ báyìí kódà mọ́ ẹni gà tó fẹ́ jù ó ní sórí tó ẹ gbé ọba fẹ́ kíyàn kó lè bá àmọ́ kó tẹ̀kọ́ wá mọ̀mọ́ sí ara àti dára rẹ̀ kò ní ìtò ṣe dúró bọ́nà ti dá ọ sàlámà ní wọ́n kó lè mọ̀ ẹni pé ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ó kó lè mọ̀ kó tẹ̀ fún ìyẹn ní ìpè ò ṣe bọ́nà ti dá ó ní nǹkan tó wà lẹ́nu ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ gbọ́dọ̀ tẹ̀ fún yẹn ọ tó bẹ̀ bọ́ tẹ̀ ó ní kọ́ kó bá ara rẹ̀ dúró bọ́lọ̀ ti dá ọ kí n kí máa wọn máa ṣe ìdárí ya ọmọ pàṣẹ lẹ́nu ya padà fún mi láti ń bọ̀ tó haiba àwọn ẹwà àríwá tó wọn náà kọ̀ máa ń jẹ haiba ní ẹ̀ bá ti jẹ́ ní ẹ̀fẹ́ jù máa ń gbé haiba bọ́ọ̀lù àbáni kẹsìrọ̀tù mìzá tó kéwú من الهيبة كذرة المزاح تطلق كما تفجوا